السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقفم الله سبحانه وتعالى تركات جفون أشواجها النبي محمد صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى كي الله سبحانه وتعالى قبى مبامة صحابه àti gbogbo àwọn tó wà lórí ìlànà Ànábì tí ó fi di ọjọ́ gbélé kéyàmù. pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala a ó tẹ̀síwájú lórí fẹ́tẹ̀hùn ibadat àgbọ́yé nípa ìjọsìn wa lẹ́yìn ìgbà tí a ti kóra dúró lórí ẹ̀ fún àìmọye ọjọ́ àìmọye oṣù pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala báàbù ẹlẹ́kẹ̀ẹ́ wa. هنا لا في بيره إنه الفقه الميسر في ضوء الكتاب والسنة يتجي كوي أو نخبة من العلماء أو يساكني أو أفان مكو تتعطى سويجو tí wọ́n fi ṣe àlàyé nípa àwọn ìjọsìn wa ní ọ̀nà tí wọ́n simplify rẹ̀ àlọ́nà tí ò ní dà wá láàmú láti gbọ́ yé. albabul aashir báàbù ẹlẹ́kẹ̀wá fi sọláàtì jùmọ̀á tó báàbù yìí òun náà ni ó sọ̀rọ̀ nípa sọláàtì jùmọ̀á ìrun jùmọ̀ ìrun tá a máa ń pè ní ìrun jimá èdè lárúbáwá ló ní jùmọ̀á tó ibẹ̀ náà ni àti wípé yorùbá náà ń pè ní ọjọ́ jimá tó haúsá náà àwọn náà pè ní jùmọ̀á náà ni wọ́n ń pè. nígbà tó dààmú àbí ó ní nǹkan mìíràn ọgbọ́n pè ní tọ̀ <laughs> eh, so àrí láti dààmú láti jíwe kí náà pè ní júmọ́ fún wa so àmọ́ júmọ́ so ìpìlẹ̀ rẹ̀ tó ti wá látara jíìmù àti mímọ̀ àti ààrùn so tí ń túmọ̀ àti àn àì tí ń túmọ̀ àkójọpọ̀ so látara pé a máa kójọpọ̀ ní ọjọ́ yẹn náà àwọn mọ̀sáìlì tó wà lábẹ́ báàbù yìí ó tó bí masáìlú mélòó kan tó jẹ́ pé a ó máa mú ní ẹyọ kọ̀ọ̀kan tí ààyè lè máa gbà wá láti parí gbogbo ẹ̀ níjókòó ẹ̀ kan ó tó bí masáìlú mẹ́wàá tí ó wà lábẹ́ gẹ́gẹ́ bó ṣe wà nínú al-fiqh al-muyassar ìlọ al-kitab wa sunnah. masala alákọ̀ọ́kọ́ òun náà ni hukmuha wa dalilu kí ni ìdájọ́ ìrun jùmọ̀ kí sì ni ẹ̀rí lórí ìdájọ́ yìí tòǹgbàdá mọ̀ yìí pé kò ní sí ìdájọ́ láláìsí pé pẹ̀lú ẹ̀rí ni ìwẹ̀ tó bá dájọ́ lórí nǹkan kan yóò fẹ̀rí tì kí ó mọ̀ tó pé ìdájọ́ yẹn yàní mùsàmbà tó ń mìíràn tẹ̀lé ayọ́ láti ara bò látara ẹ̀rí ni. al-jumu'atu fardu 'aynin 'ala ar-rijal wọ́n ní ìrun tẹ̀rí yẹn fardu 'ayn ọ̀ràn yẹn. Ah, kí olójú ó mójú ẹ̀ débẹ̀ ni fọkùnrin fardu ayin ìtumọ̀ fardu ayin òun náà ni pé oníkálukú òun ló gbọdọ̀ ṣe ẹnìkan ẹ wọ́n yẹ rẹpísẹ́ǹtì yàn yá táwọn kan bá ti ṣe dáa fẹ́ kó ṣe ó ti ṣe náà nù sọ ìrun jùmọ̀ kì í ṣe bẹ́ẹ̀ fọkùnrin fardu ayin ni ala rijal ọ̀ràn yẹn ni fún gbogbo ọkùnrin pátápátá pé òun ló gbọdọ̀ kí ìrun jùmọ̀ yìí nítorí pé ọlọ́run bá àdìkọ́lá sọ fún wa nínú alukur'an nínú suratul jumu'ah olùwà sọ pé ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ah fas'aw ila dhikrillahi wa dharul bay' ọlọ́run bá àdìkọ́lá ó ní idha nudiya lis-salati nígbà tí wọ́n bá ń pèpè lọ síbi ìrun ìgbà tí wọ́n bá pè ìrun lis-salati àti pé wá kírun ní ọjọ́ jumu'ah so ìrun tí wọ́n sọ yìí òun náà ni ìgbà tí bá ti wọ ọdún mímbàrù tó tí wọ́n ń pè irun wọn nígbà tá a bá ti gbọ́rùn yẹn ọlọ́run bá àdìkẹ́ lá ní fàdàrú yẹ ẹ ọlọ́run bá àdìkẹ́ fàkà áwùjọ àdìkẹ́ ẹ pọ̀ yàní ẹ yára lọ́sibí lọ́sibí ìrántí yàní ẹ so haramu ni lásìkò yẹn so n tó gbá àwọn nǹkan mí tó halal ni àmọ́ Allah subhanahu wa ta'ala yóò harama rẹ̀ ẹ́ láwọn àsìkò kan tó jẹ́ pé tá a bá ṣe lásìkò yẹn tó ní bó pé ó lẹ́tọ̀ fún wa so kí ni irú àwọn nǹkan yẹn náà ni kí ni òun náà ni dhalikum khayrun lakum in kuntum ta'lamun so ọlọ́run bá àlejò ọlá ní tẹ́ ẹ bá mọ̀ ní ètò lóore fún yín nù nígbà tẹ́ bá ti gbọ́ tán pé o so eléyìí túmọ̀ fún wa pé àwọn tó máa ń calculate pé wọ́n ti fẹ́ parí kó túbẹ̀ lẹ́ẹ̀kejì ìgbà ni wọ́n sì máa rọ́ọ̀ṣì bọ̀ àmọ́ síláàtì wọ́n kàn wọ wọ́n dájú láyé dé wọ́n sì gbé òun dìde wọ́n kí wọn fẹ́ fara da ìjókòó pé káwọn gbọ́ kútùbà so ó túmọ̀ pé eléyìí náà kù díẹ̀ káàtó ìpọ́lọ́wọ́n ìpè láti ìgbà tá a bá ti gbọ́ tí wọ́n pè irun yẹn ọ̀sáwó ila dhikrillah sọ inú dhikrillah subhanahu wa ta'ala òun náà ní kútùbà wà tó jẹ́ pé a gbọ́ tí wọ́n bá ń ṣe kútùbà tó bẹ́ẹ̀ náà nínú dhikrillah subhanahu wa ta'ala òun náà ní irun jùmọ̀ gángan fún ààrẹ òun náà ló wà sọ eléyìí òun náà ní ẹ̀rí alákọ̀ọ́kọ́ naam gẹ́gẹ́ bẹ́ẹ̀ sábàlọ́wọ́nù hadith mi sábàlọ́wọ́nù hadith inú súnánù nasáì tí ṣẹ́kọ̀ọ́ alàlámà albani alayhi rahmatullah tí wọ́n sọ haha hadith tá ń sọ yìí yàni wọ́n ní hadith tó lálàáfíà ni so anabi ni rawahu jumu'ati wajibun ala kulli muhtalim anabi ni kéèyàn ó tètè ṣe kíni kéèyàn ó tètè lọ jimá kéèyàn lọ lè kéèyàn jimá anabi sallallahu alayhi wa sallam ó ní wajibun ala kulli muhtalim ọ̀nà yẹn ni fún gbogbo ẹni tó bá ti bàlágà tó bá ní muhtalim ẹ̀ láti ihtilam àlá ẹ̀ eh, so àdàpinnu àdàpọ̀jù ṣẹlẹ̀ àmọ́ fi dà kán pé ẹ̀ eh, òun náà ni tábà ní muhtalim ìtumọ̀ ẹ̀ náà ni pé albalig ẹni tó ti bàlágà ẹni tí ọ̀ràn yẹn tó jẹ́ mukallaf tí nǹkan tá a ti gbé ìwọ̀kọ́ ọlọ́run tó jẹ́ pé níta bá ní ó ṣe tí ò bá ṣe yóò jìyà níta bá ní ó má débẹ̀ tó bá débẹ̀ á kọ ìtẹ́lẹ̀ fún ẹ́ eh, so eléyìí ọ̀nà là ń pè ní kíni ọ̀là ń pè ní al-muhtalim anábìwá ní ọ̀rọ̀ yẹn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ń ká tó fi mọ̀ pé ọ̀ràn èèyàn ni tó jẹ́ pé ọ̀ràn èèyàn tún láàsì ni fún ọkùnrin kí ó kí òun jímà yìí òun náà ni hadith tó wà ní sahih muslim tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé la yantahiyanna aqwamun an wad'ihimul jumu'at Ànábì ní kí àwọn kan kí wọ́n sọ́ọ̀fù ẹ́ kí wọ́n sọ́ọ̀fù ìmọ̀ pàjímọ̀tì láì ní kí anábì ní kí wọ́n dá a dó bẹ́ẹ̀ awla yahtimanna Allahu ala qulubihim àbí kí Allah subhanahu wa ta'ala kó sì fi dídí kó fi dí ọkàn wọn yàtí tí wọ́n bá yé máa pàjímà jẹ tí wọ́n ní máa kíjímà Allah subhanahu wa ta'ala yóò fi òdìrí dí ọkàn wọn débi pé ọkàn wọn ó di pẹ̀tà ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala ò ní wọnú ọkàn wọn má ẹ anabi sallallahu alayhi wa ó ní thumma tọ́lọ̀ bá àlekẹ́ lọ́ba ti wá di títí di ọkàn wọn wọ́n wá di kíni láyé kò nínú àmìlẹ̀ lọ́gọ́ àfìlì wọ́n wá di ẹni tí ó fọnú fọ́ra ẹni tó bá ní tó bá pèyàn ní lọ́gọ́ àfìlì ẹ ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹni tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ní sáǹfààní fún ma ẹ yóò máa kò ní làákàyè òní rò pé àìsàn ah, ìfẹsẹ̀ yóò dáa ni àbí nǹkan tó dáa ni so àtàbúrú àti dáadáa lọ́dọ̀ rẹ̀ sàwà yóò di déédéé so ọlọ́run bá alẹ́ anábìsọ̀ so ẹlòmíì wà ẹ àwọn nǹkan tá a sábà tó wọ́pọ̀ láwùjọ tí wà yí dáadáa òun náà ní pé ẹlòmíì jimá nìkan ló máa ń kí kò ní kí òun yókù àmọ́ yóò lọ jimá ẹ so àwọn ẹlòmíì tí wọ́n sì burú débi pé ìwọ̀n léyà nìkan làwọn máa ń kí tiwọn àbí ìwọ̀n àwẹ̀ so wúrọ àwọn nǹkan báyìí àwọn nǹkan tí ó kú díẹ̀ káàtó ni so hadithi òun náà ń tọ́ka fún wa ipe ìrun jimá ọ̀ràn yẹn ni alimami Nawawi rahimahullah àwọn náà ń sọ nígbà tí wọ́n ń pe sharhu hadithi yìí nínú tírà àwọn tí wọ́n fi ṣe àlàyé nípa sahihu muslim wọ́n ní fíhì annal jumu'ata fardu ayn wọ́n ní bẹ́ẹ̀nu hadith tá a ta fúra wa yìí ipe irun juma ọ̀ràn èèyàn oníkálukú ni kìí ṣe pé ọ̀ràn èèyàn tí ọ̀ràn èèyàn tó kìí ṣe ọ̀ràn èèyàn tó tó ojúlówó ọ̀ràn èèyàn ni tí ó ń kálukú gbọ́dọ̀ mójútó fún rẹ̀ so wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní nítorí hadithi kan tí yóò padà wá síwájú nígbà tí wọ́n bá dé àyè tí wọ́n ti mú wá ipe anabi sallallahu alayhi wa sallam sọ níbi hadithi yẹn ipe aljumu'atu haqqun wajibun ala kulli muslim anabi ní ìrun jimá tẹ́ríhun haqqun wajib ọ̀nà ìwọ̀ kan ni tó dọ̀nà yẹn ìwọ̀ ni tó jẹ́ pé kíni tó jẹ́ pé ọ̀nà yẹn wá ló jẹ́ ala kulli muslim lórí gbogbo mùsùlùmí pátápátá so eléyìí wọn náà ni masala alákọ̀ọ́kọ́ nípa pé yàní kí ni ìdájọ́ jumu'a ẹni kí ni ẹ̀rí lórí ìdájọ́ tá a gbé fún so àti wàá rí nísìnyí pé ìdájọ́ tá a gbé fún pé fardu ain ọ̀ràn èèyàn ní fún kálukú ó túmọ̀ yìí pé ó lẹ́rìí látinú alukur'an ó sì lẹ́rìí láti inú èyí tí èsè ọ̀kan nínú àwọn hadith anabi sallallahu alayhi wa sallam masala ẹlẹ́ẹ̀kejì òun náà ni alamantajib alamantajib àtàní juma ta ló sọ̀nà yàn lé lórí ta ló di ọ̀nà yàn lé lórí so irun juma yìí àyípa mẹ́nu bàálẹ̀ kan pé lórí ọkùnrin ẹ́ so nínú àwọn ọkùnrin náà àwọn míì tún wà tán tún lè yọ kó nínú juma tó jẹ́ pé ọkùnrin ní lóòótọ́ àmọ́ ọ̀ràn yẹn ó ṣe kí ni ọ̀ràn yẹn owó rìláàsì ọ̀ràn yẹn fún oníjọ́ràn yẹn lé lórí ó sì jọkùnrin. wọ́n ní tajibu al-jum'atu ala kulli muslimin dhakarin hurrin balighin aqil qadirin ala ityaniha muqimin ẹ̀rí àwọn òwe tí wọ́n kà yìí àwọn náà ni ìròyìn táàrí lára yẹn tó jẹ́ pé ìdàkejì ẹ̀ kò ní jẹ́ kí jimoh ó sọ̀ràn yẹn lórí yẹn ẹ wọ́n ní ìrun juma ó sọ̀ràn yẹn ala kulli muslimin lórí gbogbo mùsùlùmí ẹ ìrun juma yìí sọ̀ràn yẹn lórí kèfèrí ẹ̀jẹ̀ bá ti ṣe mùsùlùmí zakarin ó jẹ́ ọkùnrin tó ajẹ́ pé kì sọ̀ràn yẹn lórí obìnrin hurrin ẹni tó free ọmọlábí ó tún wà pé sọ̀ràn yẹn lórí tani lórí ẹrú ìwádìí sọmọlábí báàlì ìgbìn ẹni tó ti bàlágà ẹni tó ti dékìní ẹni tó ti bàlágà muhtalim ó di ọ̀ràn yẹn lórí ẹ̀ ó túmọ̀ yìí pé jimoh sọ̀rọ̀ yẹn lórí tani lórí sọ̀bí ẹgbẹ́ òbálì ẹni tí ó bá ti bàlágà áàtìlín ẹni tó ní làákàyè kí ni ìdàkejì ẹni tó ní làákàyè wèrè ẹni tí làákàyè ṣe déédéé so ajẹ́ pé ìdàkejì ẹ̀ kò sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ ẹnìyẹn tó wá gbọdọ̀ lágbára láti ṣe kíni láti débi tí ó ti kíjìmá yẹn qadirin ala itiyaniha ó gbọdọ̀ lágbára láti lọ bí kíjìmá yìí muqimin ó sì gbọdọ̀ jẹ́ni tí ń gbèlú muqim so ẹ̀rí gbogbo àwọn nǹkan tí wọ́n kà yìí làwọn fáwọn ka ìdàkejì rẹ̀ wọ́n ní fala tajibu ala abdin so látara di eléyìí jímọ̀ sọ̀rọ̀ yẹn lórí ẹrú mamlukin ẹni tó yẹ pé wọ́n ní kápá lórí ẹ̀ ẹni tó wà ní ọ́ndà eh, kínáfórúkọ rẹ̀ tó wà lọ́dà captive ẹrú tí èsì pé òun ní kápá lórí ara rẹ̀ so jimoh sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ àwọn ìmúra à àbóbìnrin àwọn sọ̀bí àbí ọmọdé àwọn àbí wèrè marid àbálà rẹ̀ ẹ rí pé aláàárẹ̀ òun ló ti déédéé àmájẹ̀mú ala ìsìyànìhà tó lágbára láti lọ sí so ẹ̀ ń bá ń ṣe nísìnyí lórí so lábẹ́ pé kò gbádùn wá nìyí àwọn àárẹ̀ tí mú yẹn jáde òun náà ni kìí ṣe bí àárẹ̀ àbí àwọn àléébù kìí ṣe àléébù náà ń sọ ẹ̀hẹ̀n àléébù wà lọ́tọ̀ ẹ̀hìn tí lárúbáwá pè ní àlàáìbù so àléébù ni pé kò lẹ́sẹ̀ kan ẹ̀sìn báwo ni kìí ṣe pé rẹ̀ ó lálàáfíà ìbá tẹ̀sí àlàáfíà ìbẹ̀lẹ̀ àrẹ̀ àmọ́ kò lẹ́sẹ̀ ẹ̀hẹ̀n bí ṣe ń ṣe nu ń bá ń fẹsẹ̀ ṣe bákan bákan so àléébù ni so àléébù ni pé kò lójú kò rí náà àlébù ni àlébù ni pé bẹ́ẹ̀ kan ń dààmú rẹ̀ gbogbo àwọn yìí oníṣẹ́ àlébù náà ń pè so tó jẹ́ pé irú ẹni báwọn náà òun náà gbọ́dọ̀ lọ lè kí jímà àyàfi tó bá lè jẹ́ tó bá lè jẹ́ pé afọ́jú tí ò rẹ́ni tí ó mú lọ tí afọ́jú ni àlébù rẹ̀ ni àmọ́ kò rẹ́ni tí ó fà tó fi lọ lè kí jímà ẹ̀sẹ̀ báwọn nìyí so àbí kó jẹ́ pé arọ tí ò lè dárìn tí ó sì rẹ́ni tí ó ṣe kí ni tí ó fọwọ́ kún tí ó fi lọ so bọ̀ tó bá jẹ́ pé ẹsẹ̀ ń dùn tí ń ra rí rìn ó gbọ́dọ̀ lé sí kí ni ó gbọ́dọ̀ lọ lè kí jimá gbèsè láàfẹ́ tó rẹ̀ tó jẹ́ pé kò gbádùn bẹ́ẹ̀ rí ń fọ́ ni bẹ́ẹ̀ anú òun ni ẹ̀yìn bí ó láìsàn kan àbí bá ń dààmú rẹ̀ ní gbúrú àwọn yìí ní sàárẹ̀ lílé yìí so àwọn yìí òun náà ni jimá ò sọ̀rọ̀ yẹn lé wọn lórí. naam àwọn mùsàfẹ́ àbọ̀ nínú àjò ẹni tó bá jẹ́ onírìn àjò jimá ò sọ̀rọ̀ yẹn lé lórí ó wà lórí ìrìn àjò ẹ̀ so ìmọ̀ sábà tẹ̀lé gbà bí tó yẹ pé yóò mọ̀ travel Eh, èèyàn pàdé ẹlòmíì nínú mọ́tò yóò mọ̀ ní àwọn nípa jímọ̀ jẹ́ o àbí ká páàkì ní o jímọ̀ ò sọ̀rọ̀ èèyàn à ah, òun ò lè mọ́ kí jímọ̀ o ah, ẹ̀wọ̀n gaba wọn. so ìdájọ́ àwọn ibi tí ẹ̀sìn ọlọ́ọ̀bà àlekíọ́lá tọ́lọ́ọ̀bà àlekíọ́lá bá ti mú fúfú yẹ fún wa ẹ́ àwọn àgbọ̀dọ̀ sí kínní àgbọ̀dọ̀ mú lè kókó fúnra wa àwọn example tànátòrò tí wọ́n máa wí nù pé àwọn àti máa mú kankankankan nínú ẹ̀sìn àmọ́ ó jọ wá lójú pé ibòmí làwọn èèyàn làwọn èèyàn máa ń lò sí láwùjọ ẹni tí wọ́n ní ọgbà nísìnyí òun ní kankankan ẹni tí sòkòtò rẹ̀ bá dé kókó sẹ̀ òun ní mọ̀ kankankan táwọn nǹkan míì sì sọ̀rọ̀ yẹn lórí wa ẹni <laughs> bá ti téèyàn bá wá mú un lọ́rọ̀ yẹn lé ara ẹ̀ lérí ẹ kọ́dà bí òun bá sígbà láyè fún ìwé lẹ́yìn nísìnyí àwọn táwọn pè ní tànà tó ènìyàn so ẹni hadith wa pé hadith anabi sallallahu ètò wà nínú sunan abi daud tí sheikh albani rahimahullah tí wọ́n sọ haha hadith yẹn sí hadith tó lálàáfíà ni kílà anábì wí anábì ní aljumu'atu haqqun wajibun ala kulli muslim òun náà ni bẹ̀rẹ̀ hadith amúhálẹ̀ kan yẹn anábì ní jumu'a tẹ́rí yẹn o ìwọ̀ kan ni tó dọ̀ràn yẹn lórí gbogbo ẹ̀ tó bá ti jẹ́ mùsùlùmí fi jama'atin jumu'a táwọn wí anábì ní fi jama'a kéèyàn ó kí ní kíni pẹ̀lú jama'a ni pẹ̀lú kó ọ̀nà wàá bọ́ sínú yàrá rẹ ó máa gùn kí ó máa sọ̀kalẹ̀ ó ní wọn náà ṣe wútúbà ó sì lọ kírun fúnra rẹ à ó ń tọ́ra rẹ ju fi jama'a èyí ó jáde lọ sí ibi mọ́sídìrì tó máa ń kí jùmọ̀ lápapọ̀ ni illa arba'a anábìlá àbìyàn mẹ́rin àwọn mẹ́rin òun náà la yọ kó bẹ́ẹ̀ tí jímọ̀ jọ̀nà yẹn fún abdul mamluk ẹrú tí ó wà lábẹ́ ìkápá èèyàn kan àwọn imra'a àbóbìnrin àwọn sọ̀bí yìí àbọ̀mọdé aw marid àbí aláàrẹ̀ ẹ̀rí hadithi anabi sallallahu alaihi wasallam anabi ni ayọ́ ayọ́ wọn kò ń bẹ wọ́n ni wà mẹ́lì mustafim ẹ̀rẹ́n tó wá járin àjò falata alzamu aljumu'a lẹ́yìn nabi sallallahu alaihi wasallam lam yakun yusalliha fi asfarihi so in bana ti mẹ́rin ti ẹn tó jẹ́ àrin àjò òun náà ni pé wọ́n ní tá anabi sallallahu alaihi wasallam bá wà ní ìrìn àjò anabi kì í kí ìrun jumu'a ẹ tó wọ́n mú àpèjúwe wá wípé ọ̀kadì wá sọkọ̀ yẹ́wò máa àròfẹ́ fi hajjatihi jùmọ̀á ọjọ́ jimá kan ti dédé ọjọ́ àràfá inú hajj anabi sallallahu alayhi wa sallam sàmà sí hajjatul wada wa ma'a dhalika sallaha zuhran síbẹ̀síbẹ̀ náà anabi sallallahu alayhi wa sallam anabi fi kí aylan anabi fi kí zuhuri ni wa jama'a al-asra ma'aha ó sì kí asr pẹ̀lú ẹ̀ sọ eléyìí òun náà ni ẹ̀rí ẹ̀rí pé ẹ̀rí eléyìí nísìnyí ẹ̀rí alákọ̀ọ́kọ́ nísìnyí àrí sunnatun qawliya sunnatun qawliya ọ̀rọ̀ anábì ni ẹ̀ ìpè jùmọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ gbogbo mùsùlùmí wà fàwọn báyìí àfàwọn báyìí so àmọ́ ti al-musafir kí la rí àrí sunnatun fi'liya látara sí ànábì sallallahu alayhi wa sallam òun náà ni wọ́n ti mú ẹ̀rí yẹn so ẹ̀wá àgbáyé kan bẹ tí máa ń sábà dérí kodò máwọn ẹlòmíì lọ́wọ́ wọ́n bá ní kíní yìí sọ̀rọ̀ yẹn ẹ́ so ìwọ̀n béèrè béèrè lọ́wọ́ gbogbo yẹn tí ó máa dáhùn sínú ara rẹ̀ ìpè ìgbà tá a ní jìmọ̀ sọ̀rọ̀ yẹn lórí gbogbo àwọn tá a kà yìí ìjọba wa wá rí ẹrú táyé wa gbà tó wá kí jìmọ̀ tẹ́sẹ̀ rí ẹ́ so tá a bá rí obìnrin ẹ́ tó wá lọ lè kí sí ẹ̀sẹ̀ ni àbí tí arọ́mọdé tó kí jìmọ̀ tẹ́sẹ̀ ni àbí láàárín aláàárẹ̀ ọwọ́ ni ah, òtútù ìdíje wa balẹ̀ díẹ̀ nítorí mi ò lọlẹ̀ kíjímà wá kíjímà <laughs> ṣé yóò gbẹ̀sẹ̀ nígbà tó bá kí so gbogbo àná làwọn ọmọ ìgbésẹ̀ ni làwọn òkè kò ní gbẹ̀sẹ̀ so àfihàn ẹ̀ wá ṣe déédéé ìdájọ́ kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sábà lò láwùjọ wa òun náà ni ọ̀rọ̀ àwọn àfà nípa ọ̀rọ̀ kóbìnrin ó bojú ẹ́ sọ pé ìyàpẹ́ náà lọ́dọ̀ àwọn àfà táwọn kan sọ pé túláàsì ni kó bojú rẹ̀ àbí so àwọn kan ní kéde túláàsì wọ́n ní mọ̀ndúbù ni ẹ̀sìn fún àwọn láti rí ajma'u ẹ̀ alàtàtìrì wájú ni ha wákìtì àlùfẹ́sìnà àmọ́ gbogbo náà wọ́n fẹ́ nu kò pé bìtìbìtì náà bá wá ṣe pé ó lè dá wa lálẹ́ túláàsì ní kófìrí ó gbójú rẹ̀ ẹ wá wò nísìn àwọn kan bọ̀ wá pọ́ọ̀sì obìnrin pé kò gbọdọ̀ lónìí kọ́ ẹ̀yìn tí máa kan ní kí sọ́ra yẹn kò gbọdọ̀ ló ṣe pé ẹ̀wọ̀ ìyàrí ó ti di ó ti takura báwọn torí tó bá ti múyàn máa jẹ yẹn ń pa lórí fi ajẹ́ lórí nǹkan tí kò gbọdọ̀ sí ajẹ́ pé nǹkan yẹn haram ó túbọ̀ pé àwọn èèyàn gbọ́ táwọn afáà ń sọ yé lórí pé haram ẹ̀ kì í ṣe wájib pé màndúbù ni àgbọ́yé ẹ̀ òun náà ni pé nítawọn fẹ́ ló bẹ́ẹ̀ ni pé kí náà forúkọ rẹ̀ ẹsẹ̀ náhíyà pété yóò lẹ́sẹ̀ àbí kò ní lẹ́sẹ̀ làwọn fẹ́ lò láàrin yẹn ni ẹni tó bá ojú yóò gbẹ̀sẹ̀ jáde bẹ́ẹ̀ àwọn tó ní pé ẹni tó bá ṣe ojú rẹ̀ lẹ̀ wọ́n ní kò ní gbẹ̀sẹ̀ àmọ́ tó bá kó bojú rẹ̀ òun ló ṣe kí ni òun ló dà níta àwọn fẹ́ ló gbé jù láwọn lọ. àwọn tó sì ní kó ṣe ojú rẹ̀ lẹ̀ tó bá pé kèsè wájú bí gan ẹ àwọn ọmọ wọn wọ́n ń lò wọ́n ń lò nìkan àwọn ìyàwó wọn ń lò ẹ wọ́n sì ń tú àwọn ìlọsí pé kí wọ́n máa lò so ó tún wà pé ẹni tó fẹ́ jẹ́rìí kò mọ tó fẹ́ fi jẹ́rìí ẹ̀rí yẹn ò yé dáadáa so ah, ibi tá a ti lọ òun náà ni pé àwọn àwọn tó bá sọ fún wa pé nǹkan ò sọ̀rọ̀ yẹn lé lórí kò túnmọ̀ pé dàkejì ẹni pé haram ni fún wa ẹ̀ ó lè wá ó lè bòmí wà tá a lè pẹ́ sí ó lè jẹ́ mandu ó sì lè jẹ́ kíni ó sì lè jẹ́ mubah ó lè jẹ́ mubah nígbà tó bá sọ fún wa pé nǹkan yẹn kì í moba o le je moba nigba to ba so lé ye ki i soro lórí. naam wọ́n ní wa amal musafir alladhi yanzilu baladan tuqamu fihi al-jum'a fa innahu yusalliha ma'a al-muslimin wọ́n ní ẹ̀rí onírìnàjò tó jẹ́ pé òun ti wá gúnlẹ̀ ẹ́ onírìnàjò náà ní lóòótọ́ yàní ìròyìn onírìnàjò ń bẹ lára rẹ̀ àmọ́ ti sékìnì ó ti gúnlẹ̀ síbi tó wà tó dé sí so irú eléyìí onísìnyí wọ́n ní yóò kí yóò kí ìmáàmù àwọn mùsùlùmí tó ń kí so àwọn kan bẹ àwọn kan bẹ tó pé àwọn kàyéfì ni so tí ọ̀pọ̀lọpọ̀ náà mo náà ti ń gbà yẹn tó jẹ́ pé tá a bá fẹ́ kí jùmọ̀ báyìí àwọn kan sì máa ní wọ́n sì máa ṣeré káàkiri báyìí wọ́n láàrin ìrìnàjò làwọn wọ́n sì wà ní mọ́ṣáláṣí ní ilé àyíká mọ́ṣáláṣí mọ́ṣáláṣí náà wọ́n ń gbé o tí wọ́n jẹ́ pé wọ́n làwọn wá kẹ́kọ̀ọ́ ni <laughs> àwọn tó wá di àsìkò jímà wọ́n fẹ́ fi yé pé a ní pé àhàlágbọ́yé ẹ̀sìn wọn ò sì ní bá wọn ní jímà wọn tẹ̀lé àwọn ọ̀sẹ̀ mọ́ni tẹ̀bá wa lẹ fẹ́ tẹ̀bá wa lẹ fẹ́ wò pé à ẹ̀yẹ òfin jù ẹ̀yẹ dà kì í sọ̀rọ̀ yẹ fún onírìn àjò ẹ̀wọ̀n kaba ṣé haram wà ní fún onírìn àjò ẹ̀hẹ́ pẹ̀lú àwọn kaba wọn máa ní kàtí yẹ fojú ara yẹn gẹ́rí táwọn yẹn máa ń ṣe àṣọ ara wọn àti gbọ́ tí à ń sọ̀rọ̀ yẹn kaba ní kì í sọ̀rọ̀ yẹ lórí yẹn táwọn àkọ́kọ́ fún haram tí gbogbo sọ wa kó níbi àṣìgbọ́ so afáwa ni wàyí dà àbọ̀rọ̀ àlẹ́ abdu àwọn aláàlàyé ta ti nánu wọ́n ní tí ẹrú bá wá lọlẹ̀ kí jímà àwìl mar'a àbóbìnrin àwìl sọ̀bí àbí ọmọdé àwìl marid àbálàárẹ̀ àwìl musafir àbí oníyàjò tó wá kí jímà sahhat min so jímà yẹ lálàáfíà jímà tó kí yẹn ó lálàáfíà tó ń dí bá jẹ́ wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ lé ẹ bó ṣe tiraka tó kí o nísìnyí ó ti ṣe kíni ó ti dá làáfíà wà á jíjà àtúhù an salati zuhur tó bá fi lè kí báwo nísìnyí kò ní kí kò ní kí n zuhur mà ẹwùn gaba wọn so ó wá ti kiri ó wá ti ráyè kí jimá yẹn pẹ̀lú gbogbo àwọn pẹ̀lú kọ̀ndíṣẹ̀ tá a kábàlẹ̀ yìí so irú ẹni báwọn ó ti ṣe kíni ó ti kí salatu zuhur náà nìyẹn kò ní lọ tún salatu zuhur òun náà ni waqtuha kí ni àsìkò àsìkò wo làsìkò jùmọ̀ à wọ́n ní waqtu jùmọ̀ à wà waqtu zuhur wọ́n ní àsìkò jùmọ̀ à òun náà ni àsìkò zuhur òun náà làsìkò tá à ń pè mọ́ zuhur min ba'di zawal ila an yasira zillu shay katulihi wọ́n ní àsìkò jùmọ̀ bẹ̀rẹ̀ látìgbà tí òòrùn bá ti yẹ tàrí ẹ mina zawal so kí là ń pè ní kónú ó yẹ tàrí nǹkan tó ń kálukú wa náà lè tá a lè mà ní tá a sì lè lo àwọn bóyá bí ká lo gi ẹ àbí òpó àbí nǹkan kan tó jẹ́ pé wà lérí tó ti wà kọ́dà àwọn máa lo ògiri láti máa rọ àwọn kan tá à ń sọ yìí ìnáà ni pé nígbà tó òun bá ṣẹ̀ṣẹ̀ yọ ẹ gbogbo nǹkan pátápátá ògiri rẹ̀ ó gùn yóò gùn gan ju nǹkan yẹn lọ so nígbà tó òun bá wá ń bọ̀ wá tó òun bá ń bọ̀ ògì yìí ó máa wá kéré ògì yìí ó máa kéré yóò máa kéré títí tí ó fi wá di pé nǹkan yẹn ò wá ní lójijì má ẹ̀sìn báwo nìyẹn so eléyìí òun nísìnyí òun náà ní nǹkan tó máa sọ pé òun kàtàrí ẹ̀sìn báwo nísìnyí òun kàtàrí so lásìkò yẹn nísìnyí àsìkò tí yóò gbọdọ̀ kí ẹ̀wọ̀n kankan ni so lásìkò yẹn ẹ tábà wo ògì yìí gbà á rí pé nǹkan yẹn ò ní ṣe kíni nǹkan yẹn ò ní lójijì má tó bá padà yá tóun bá tún ti kọjá pápá bí nǹkan yóò tún wá sí kínní ògì yóò tún bẹ̀rẹ̀ sí máa jáde tó ògì bá ti bẹ̀rẹ̀ sí jáde díẹ̀ báyìí òun náà òun náà yorùbá ń pè ní òrùn yẹ tààrí nígbà tóun bá ti yẹ tààrí tó lásìkò yẹn òun náà ní tóun bá ti yẹ tààrí ìgbà yẹn òun náà náà a fi rọ́pò òun náà ló ìlà ayẹ̀sírọ̀ zílù zílù ṣẹ́rí kàkóòlìhì títí tí ó fi di pé òjìjí nǹkan tá a bá gbé kalẹ̀ yóò ṣe déédéé pẹ̀lú nǹkan yẹn bóyá jíjẹ́ gbé kalẹ̀ nísìnyí bóyá five meters nígi yẹn lápèjúwe ẹ́n igi yẹn gùn bí five meters igi tẹ́ ẹ̀rì so nígbà tí ẹ bá wá wọn òjìjí tó wá látara gi yẹn tó gi yẹn náà wá ṣe déédéé five meters so àsìkò yẹn nísìnyí àsìkò sí àsìkò jùmọ̀ àsìkò tó parí yẹn tó a sì mọ̀ pé àsìkò yẹn náà lásìkò zohori parí tó ìgbà yẹn náà ni asuru yóò yóò wọlé naam li hadith anas nítorí hadith anas bin malik radiyallahu anhu ó ní anabi sallallahu alayhi wa sallam ó kana yusalli al hatta hina yẹn hina tẹ̀mílù sham ó ní ànábì sallallahu alayhi wa sallam ó ní a máa kírun jùmọ̀ hina tẹ̀mílù sham nígbà tí oòrùn bá ti kíni oòrùn bá ti yẹ ẹ ti bá wọn nísìnyí so wa huwa almarwiyu ana ashabi nabi sallallahu alayhi wa sallam so eléyìí òun náà ni àwọn gbẹgbà wa rẹ̀ wá látọ̀dọ̀ àwọn sàbí ànábì ridwanullahi alayhim eh, min fi'lihim so òun náà ni táwọn náà máa kí وعلى هذا فمن أدرك ركعة ثلاثة الأديلين أن تبات لقبا ركعة من الجمعة قبل خروج وقتها فقد أدركها وتبات منام بعد أن تقول بعد أن تقول بعد أن تقول بعد أن تقول eri ẹ̀wà tẹ tíráka kan ọ̀hún tán òun náà ni ògì wa ṣe kínní wa lọ sílé díẹ̀ ó ti bá jùmọ̀ àyẹn bó ti ẹ̀jẹ̀ kó ti ṣe kínní ó ti kó sínú àsìkò míì so ó ti bá wà ilà sọláha zuhuran tí yorùbá ti wá bá lásìkò tá a sọ yẹn sọláha zuhuran yóò kí ní ìrun zuhur òun náà yóò lọ kí naam so sílẹ̀ rí lórí eléyìí òun náà ni hadithu tó jẹ́ pé àni hadithun am nípa ìrun nípa ìrun generally anabi sallallahu alayhi wa sallam anabi ni man adraka raka'a min as-salah anabi ni ẹni tó bá ti báraka kan níbi irun faqad adraka as-salah ó ti bá irun yẹn náà nìyẹn so anabi tí yẹn bá ti báraka kan níbi irun yẹn ti bá nìyẹn so látara àbí eléyìí èyí tó rinlẹ̀ òun náà ni pé àsìkò tí àjùmọ̀ àwọlé òun náà ni waqtu zawal so lóòótọ́ ń bẹnu àwọn àfáà tí wọ́n lọ síbi pé juma ẹ̀jẹ̀bá wọn nítorí pé kọ́bílà zawal kí wọ́n lè kí juma kọ́bílà zawal wọ́n sì kó àwọn ahadith wa lóríṣiríṣi so àmọ́ àlàyé kí àwọn jumhur ulama kí wọ́n ṣe lórí hadith yẹn ẹ̀ òun náà ni pé àwọn hadith yẹn ń túmọ̀ lórí àtàbùkírù ni pé kéèyàn tètè kí juma láti gbà nígbà tí wọ́n bá ti gbóhùn yẹ tàrí so wọ́n ní òun náà ni àwọn hadith yẹn túmọ̀ kò túmọ̀ pé kéèyàn kí ní àbẹ̀yà àárọ̀ ẹ̀jẹ̀ báyìí ní àbí lásìkò duha wallahu ta'ala a'lam na'am mas'ala mas'ala ẹlẹ́ẹ̀kẹ́rẹ́ al-khutba òun náà ni mas'ala òun náà ni nípa al-khutba al-khutba khutba yìí wọ́n ní ruknun min arkani al-jumu'ah orígun kan ní nínú orígun jumu'ah la tasihhu illa biha jímọ̀ ò lè lálàáfíà àyàfi pẹ̀lú khutba jímọ̀ ò lálàáfíà àyàfi pẹ̀lú khutba kálágbọ̀yé ọ̀rọ̀ yìí dáadáa so kìí ṣe pé nǹkan tá à ń sọ ni pé bóyá ẹ̀kan wá pẹ́ dé lápèjúwe nísìnyí ó wá bá yín lórí ibi wọn ti gbé ìkọ́mọ̀ káwá ní kò ní jùmọ̀ ẹ́ so a sọ pé látọ̀ sí hu ẹ́ ilà bí ha jímọ̀ ò lè lálàáfíà àyàfi pẹ̀lú so ìtumọ̀ eléyìí òun náà ni pé èèyàn ò lè dé mọ́sálásí ẹ kí ìmáàmù sì ní ẹsẹ̀ kọ́mà lára ẹsẹ̀ kínní lára ẹsẹ̀ kútúbà kó wá kí láka méjì fún yín gẹ́gẹ́ bí máa kí jimá o so eléyìí wò kí jimá o jimá o lálàáfíà bá wọn so àyàfi kan kọ́ sí kínní àyàfi kan kọ́ sí kútúbà nítorí pé rókìnù ni ní orígun kan ni ètò ìbára tàbá sì pé ní rókìnù nínú nǹkan tí rókìnù yẹn bá ti wó ìsàyẹ̀ ti wó nìyẹn tí rókìnù tàbá wó ní àrùkánù Islam Islam wó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn fílà tàbá fi dilé mú ẹ̀ fífílà kan bá ti so a ti mọ̀ pé ewu bẹ́ẹ̀ nù naam wọ́n ní kí ló fà tá a ti sọ pé rúkúnà ní túláàsì sí ni wọ́n ní limuwadhabatihi sallallahu alayhi wa sallama alayha nítorí pé anabi sallallahu alayhi wa sallam anabi dunima anabi ò lè má ṣe kútubà wà á dá mutarikihi laha abadan kò sì wárí nínú ẹgbà wá pé anabi wá kírun jí màgàlá ìṣe kútubà so anabi ò fi lẹ́ẹ̀rí pé kó má wàá ṣe kútubà ẹ̀ jí so látara délé láti mọ̀ wípé rókínù ni erigun kan ni wàhùnmá kútubátán so kútubátán wa ń sọ yìí níbi jùmọ̀ yìí kútubà méjì ni yushtaratu li sihhati salati al-jumu'ah a sì ṣe é ní májẹ̀mú fún jimá láti lálàáfíà kíkà fi kí jimá láti lálàáfíà an yataqaddama ala as-salah ẹ̀wọ̀n kan wà an yataqaddama ala as-salah kútubà méjì yẹn àwọn méjèèjì gbọ́dọ̀ wáyé síwájú irun ni kútùbà méjì tá à ń sọ yìí wájú òun náà máa wáyé òfin yàrá kí jùmọ̀ àtàn tó wá gbé kútùbà lé ẹ̀yìn jùmọ̀ tó wá jẹ́ pé jùmọ̀ tó kí yẹn kò lálàáfíà tó yàtọ̀ sí àwọn ọ̀run míì tó gẹ́gẹ́ bí irun sọ̀látó ẹ̀yìndẹ́yìn irun ìdù méjèèjì tó àmọ̀ yìí pé súnà ànábì níbi eléyìí òun náà ni pé kí kútùbà kó ṣe kí ni kó wáyé lẹ́yìn bàtí yẹn bá kírun tó ara àwọn nǹkan ìtẹ̀lé súnà anábì sallallahu alayhi wa sallam níbi àwọn ìjọsìn yẹn kì í ṣe ọgbẹ́ erí kì í ṣe ọgbẹ́ erí òun náà làá máa fi ṣe táwọn ìbá fásitì sí nǹkan ẹ àsìkò yẹn <laughs> òun náà lágbọ́dọ̀ ṣe tó bá fi àyè sí nǹkan àyè náà láti ṣe tó bá fi òǹkà sí nǹkan òǹkà yẹn náà láti ara àwọn bídá ti máa gbọ́rọ̀ àwọn àgbọ̀ èèyàn yẹn ẹ nítorí pé dáwà wò dáńpẹ̀ ní kútúbà ìbí wà sí náà ẹ ká ṣe ká ṣe kí náà kúrúkọ rẹ̀ ká ṣe mùkọ́dímà ká ṣe wáàsí káṣe ebi nǹkan tán pè bẹ́ẹ̀ nìyẹn ẹ́ sábà fẹ́ sí pé làákà ìlà fi ń tẹ̀sí ni a máa sọ pé kò sígbà tá a ṣe jì òde ẹ́ àbá kí ṣe wà sílẹ̀ ń jimá wà tán wà sí àbá wà sí náà ni ẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà ọdún ọdún àwẹ̀ àbọ̀dún ilé yàgbẹ́ tọ̀ àbá ṣe ń bẹ̀rẹ̀ wá sí bá kan tó àṣìṣe àṣìṣe ní irú òrí bẹ́ẹ̀ ló ní ṣe máa orí ń ṣe síwájú a sọ pé bídíà òun náà lẹ́nu yẹn ṣe ẹ bàdá sọlá sàlà kí ẹni máa wò sí nírun so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká wá rí tí ó tún wá lóun ó gbé kíni òun wà gbé kútúbà ìwọn ọdún léyà àbọ̀dún àwẹ̀ òun wà gbé síwájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti máa ṣe ìjùmọ̀ so gbúrú àwọn nǹkan báyìí ara ara kíná kúrúkọ rẹ̀ mọ̀tá àbáyé tó rọ̀ sóòlù mi tába tẹ̀lé ànábì á tẹ̀lé bá ànábì sallallahu alaihi wasallam bí ànábì ṣe ṣe òun náà láàbì àsìkò tó wà náà so inshallah á padà máa tẹ̀síwájú níbi àwọn masáìlì tó kù so ní ìgbà míì tí ààyè bá gbà wá so abi allah subhanahu wa ta'ala ọba tá a sọ ìkọ́mọ́sá lé kí ó sàǹfààní fún wa kó wúlò fún ẹni tó sọ kó wúlò fáwọn àti àgbọ̀ innahu waliyyu dhalika والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك